ọba tó wá dákú tí òun gangan ò fẹ́ kú wàlẹ̀ ins wàlẹ̀ jinnu yẹmùtún àwọn ènìyàn àtàlìjẹ̀nú gbogbo àná làkúnjọ kan jàmá gbogbo ẹ̀ wà parí ló wà kọ́ bá mi ọba mi àṣọ jàmá ọba àṣọ ọ̀hún ló kọ́ ọlọ́run ọba náà àwa dúpẹ́ fún ọlọ́run ọlọ́run lérí ìdẹ́ra tó ṣe fẹ́mi pẹ̀lú yín léyìí tó hàn àti èyí tó pamọ́ ọlọ́run jáwọ́ kẹ́rẹ̀ lára mi pẹ̀lú yín o àwa padà tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam akẹ́yìndé gbẹ̀gbọ́n abiyamọ̀gbẹ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ìgẹ̀ ọlọ́run ọrẹ ajẹ́njẹ́ tán rẹ̀ kó mọ bá rasulullah sallallahu alayhi wa sallam ní ìlú madina àwọn aráalé àwọn sàábà àti gbogbo àwọn ẹni tí ìṣẹ̀mí ayé wọn wọ́n wù wọ́n pé àwọn fẹ́ fi jọ tànàbà muhammad ọlọ́run ìkẹyìn ọlọ́run yóò mọ bá wọn kọ́lọ́run kó wá kèmí ikú ẹni tí ó fi ìṣẹ̀mí ayé fi jọ tànàbà muhammad ayyuhal muslimun àwa mùsùlùmí jẹ̀mọ́ láàrin àwọn èdè ẹ̀yìn elédè mi ní èdè káàárọ̀ jírí jẹ̀mọ́ ẹ sì kó ohun tá a mà ní iṣẹ́ ọlọ́run ẹ kó ohun tá a mà ní Ramadan tí ọlọ́run ní ká forí rẹ̀ tì kó ṣe láti ọgbà fún wa ọba mi ní atúmọ̀ padà pàdé lónìí láti fi bá ara wa sọ̀rọ̀ ọlọ́run èyí ni àkọlẹ̀ tó ti pẹ́ tọ́ba mi tó ti kọ́ àwa bẹ ọlọ́run afẹ́ sọ ọlọ́run kó dáhùn kó fún wa sọ. So a fẹ́ wí ọlọ́run já fún ọlọ́run fún wa wí a fẹ́ dún ìyá ọlọ́run fún wa dún gbogbo yìí táwa sọ abẹ́ ọlọ́run ọba tá a bá sọ ọyàn kan ọ̀nà ìlọ́po ìlọ́po ìlọ́po náà ni gbogbo tí tó bá ti gbọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kó mọ jẹ́ kó mọ gbọ́n kán sì mọ iye wọn ọlọ́run kó máa ṣiṣẹ́ nínú ìgbésí ayé gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run allahumma taqabbal minna innaka anta sami'ul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rabbana taqabbal minna innaka anta sami'ul alim وتب علينا يا مولانا إنك أنت تواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت تواب الرحيم ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam ká tó lọ síwájú wa kí wọn tamà ní àwọn olùgbọ̀wọ́ ètò yìí kọ́lọ̀mbà dúró tì wọ́n kọ́lọ̀mbà ṣe dáadáa fún wọn léyìí tó pọ̀ ẹni tó wá jẹ́ olùdarí ètò yìí tó jẹ́ Mushrif tí ń darí rẹ̀ ọlọ́run ògbé tó ti dáná ọlọ́run yóò dá kalẹ̀ èyí tó wá kù díẹ̀ tí wọ́n ń sunkún ẹ̀ fọ́lọ́run lọ́run bá ń gbogbo ẹ̀kọ́ sọ́dẹ̀ pẹ̀tẹ́lẹ̀ kí wá ní àkọlé ta fẹ́ bá ara wa sọ lórí ẹ̀ lígàmá a fẹ́ bá ara sọ nípa ohun tá a mọ̀ ní la ilaha illallah la ilaha illallah gbólóhùn kan tí ó pọ̀ tí a máa ń wí eré ẹ̀ la fẹ́ bá ara wa sọ lórí a fẹ́ sọ nípa ohun tá a mọ̀ ní makanatuha kí ni ohun tá a mọ̀ ní ipò ohun tá a mọ̀ ní la ilaha ni ìyọmọ ìyá mi wọn jùlọ ní islam tá bá ní la ilaha illallah kí ni ipò rẹ̀ kí wá ní ìtumọ̀ la ilaha illallah kí wá ní òpó la ilaha illallah òpó mélòó ló ní tá bá ní òpó irun tá a fi mu dání tá bá yọ òpó ó dàbí pìlíè pìlíè ẹ̀yìn tá bá yọ tá mọ̀ ní pìlíè tá bá yọ kò níbi ilé ilé ró ilé yẹn ti ṣubú ó ti wó ṣubú nìyẹn jàmá ó ti dànù nìyẹn ìzan kí ni òpó la ilaha tó jẹ́ pé ó mú mùsùlùmí dání lẹ́yìn tó yẹ pé nígbà tí mùsùlùmí tí ò bá ṣọ́ òpó yìí islam ó wò gẹ́bí tí ilé ṣe rójà máa kí wá ní ọlá tí ń bẹ fún la ilaha illallah ọlá ò ní bẹ fún ẹ̀yọ́ mayami ọ̀hún jùlọ ní islam èyí ń ta fẹ́ bára wọn sọ̀rọ̀ tí lórí ẹ̀ ni ẹ jẹ́ ká gbélé ń ta mà ní ipò la ilaha tá bá fẹ́ wo la ilaha illallah mayami ọ̀hún jùlọ ní islam إنها كلمة يعلنها المسلمون في آذانهم وإقامتهم وفي خطبتهم وفي خطبهم ومحادثتهم tọ́fẹ́ o la ilaha illallah àwọn ìpé ohun tamọ̀ ní gbólóhùn kan ni tá a bá fẹ́ pè wọn a máa ń sọ tí ìbá ṣe ohun tó fẹ́ tóbi ohun tó tóbi ni tí ìbá sì ṣe pó lọ́lá ni a ní mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ a pè ohun sí ayé a sọ pè ká mọ̀ sọ ẹ̀yìn pé tọ́yẹ́ pè ohun kí la mọ́ sọ Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah àwígbólóhùn náà Allahu akbar Islam ní ká máa wí ọlá ipò àti ọlá àwọn tá a máa ní tí ń bẹ fún la ilaha illallah apọ̀ níbi ìhun pípé ẹjẹ́ wọnú ibi pé a fẹ́ padà gbé kàámà tàbá tó sá fún a ní Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ó gbọ́dọ̀ pé aṣáà kíyèsí pé títí ń tamọ̀ lọ́ba àlékí ọlá fi gbé síbẹ̀ ǹjẹ́ ń tamọ̀ nígbọ́lóhùn kan ló nípò gan Allahu akbar kódà bí mọ̀mú bá gbérí mi bá rí kò ní tó bá ti gbérí mi bá rí ẹsẹ̀ ò ní kanlẹ̀ àyàfi gbogbo wígbó lóhùn ìkó tó sọ̀kalẹ̀ tẹ bá ṣọ. tá a bá ń sọ̀rọ̀ gan jàmọ́ àwígbó lóhùn yìí nínú àdúrà àwígbó lóhùn yìí ǹjẹ́ ẹ̀mọ́ pé wàhíyà kalimatun qamat biha al-ardu was-samawat ǹjẹ́ ẹ̀mọ́ pé gbólóhùn la ilaha illallah yìí bí tó ṣe tóbi tó bí tó ṣe gbọngbọ́n tó ǹjẹ́ mẹ́kọ́ ọ̀hún lọ́lọ́run fi gbé sánmà méje dání ló sì fi gbé ilẹ̀ méje dání ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jùlọ ní islam allahu akbar bí sánmà méje bá dúró tí ọ̀rọ̀ lé wa lérí bí ilẹ̀ méje bá dúró tí yóò tẹ̀mọ́ alẹ́sẹ̀ jẹ̀mọ́ la ilaha illallah ni la ilaha illallah fi gbé méje ó fi gbé dúró jẹ̀mọ́ wa khuliqat li ǹjẹ́ ẹ mọ̀ ń pé nítorí la ilaha illallah ìlọ́lọ́run dá gbogbo ẹ̀dá pátápátá màlẹ́kà ni èèyàn ni àlìjànú ni ẹranko nugbó ni tinú omi ni èyí tí ń fò lókè ni èyí tí ń yìn lẹ̀ ni èyí tó bá mi padà dá táwa náà gan àmọ́ dá ni igi lóríṣiríṣiríṣi tó dá ǹjẹ́ ẹ mọ̀ ń pé nítorí la ilaha illallah ìlọ́lọ́run dá Allahu akbar wa biha arsalallahu rusulahu wa nazzala kutuba wa shara'a shara'i'a ìjàmbá pé la ilaha illallah nítorí ẹ̀ lọ́ba mi àlékè ọlá fi gbọ́n gbogbo àwọn ànábì àwọn òjíṣẹ́ pátápátá lọ́lọ́run fi gbé wọn dìde nítorí la ilaha illallah ah títóbi ọlọ́run ọba nítorí la ilaha illallah gbogbo tírà tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fáwọn ànábì fáwọn òjíṣẹ́ jàmọ́ nítorí la ilaha illallah yìí ni gbogbo ohun tá a mọ̀ ní òfin tó wáyé tọ́ba mi àlékè ọlá ọba alágbára ọ̀hún ọba títóbi ọ̀hún ọba gbígbọ́ngbọ́n ọ̀hún gbogbo ohun tá mọ̀ ní àwọn òfin tó gbélé àwọn ànábì kọ̀ọ̀kan lọ́wọ́ tó gbélé wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan lọ́yọ̀ kọ̀ọ̀kan nítorí ọ̀la la ilaha illallah yìí ni. wọ̀lẹ̀ ajílẹ̀ ha ní sùnbà tìlùmọ̀ wá sí i nítorí la ilaha illallah lọ́lọ́run fẹ́ tẹ́ ohun tá mọ̀ ní kíni yóò gbéǹde ọba mi àlékè ọlá fẹ́ tẹ́ balance ìwọ̀n tọ́lọ́run fẹ́ fi wọn iṣẹ́ nítorí tọ́ mẹ́rin pọ̀lú tabakú tabadéwájú ọlọ́run ọlọ́run wọ̀n ṣe wa nítorí láyé láyé láyé lọ́lọ́run fẹ́ gbé balance yìí báyìí kalẹ̀ balance dáa sọ yìí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ni ó ní ahán Allahu akbar kódà balance yìí ṣé ó fẹ́ pọ̀ ni kàbọ̀ọ́yìn ọ̀kan àwọn àfáàní ó fẹ́ pọ̀ àwọn àfáàní ọ̀kan ni jẹ̀mọ́ ibẹ̀ kọ́ la ń lọ nítorí láyé láyé láyé lọ́lọ́run fẹ́ tẹ̀hún tamọ̀ ní àwọn dàwà kí ló ń pè ní àwọn dawawin òun náà ni tíra táwọn mọ̀lẹ́kà tó gbé tán gbé dání fún ọ̀tún àti òsì wa ṣẹ́mọ̀ gbogbo àwọn àlámọ̀ gbọ́ngbà náà mọ̀lẹ́kà náà gbogbo alálẹ́ àwọn mọ̀lẹ́kà lọ́tún àná mọ̀lẹ́kà lọ́sì àwọn mọ̀lẹ́kà yẹn tá a rí yẹn gbogbo wọn náà ní ohun tá a mọ̀ ní tíra lọ́wọ́ tí wọ́n ń kọ iṣẹ́ oníkálukú wọ́n ń kọ́ èyí tó jẹ́ dáadáa wọ́n ń kọ́ èyí tó jẹ́ aburú Allahu akbar ìrọmọ ìyá bẹ̀rẹ̀ wọ́n jọ ní islam nítorí ẹ̀ lọ́lọ́run tó bá jọ́ lìkìyàmọ̀ ọlọ́run wa tẹ̀hún tamà náà dàwà wínú yìí àwọn tí yóò àtàwọn màlẹ́ríkà yìí tí wọ́n ń kọ́ṣẹ́ ọlọ́run ó tẹ̀síwájú tamà ọlọ́mọ ànábì ádámà ńjọ náà lórí gbogbo ẹ̀ ẹ̀dẹ́ ènìyàn ò rí ńjọ náà nítorí láyé láyé lọ́lọ́run lọ́run fẹ́ fi tẹ̀hún tamà ní tíra náà jọmọ́ àfa nítorí láyé láyé lọ́lọ́ yọba mi àlékè ọlá dáhùn tamà náà ó sì pa àwọn apá kan fi hàn ní mùmíní ó sì ṣàwọn èèyàn kan ó ṣe wọ́n ní tamọ̀ ní gèfèrí ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam ọlọ́mọdé a fi ṣe gèfèrí fi lòṣèmí ayé wa. nítorí la ilaha illallah bàbá mi àlékè ọlá fi dáwọ́ èdè ènìyàn ló sì fi gbé àwọn òfin ó gbé kalẹ̀ àwọn ẹ̀san tó fẹ́ san mùsùlùmí ní ẹ̀san rẹ̀ àti ìyà tí ó jẹun tamọ̀ ní gèfèrí ọlọ́lá la ilaha illallah ìbáyìí náà ni. ǹjẹ́ mọ̀ ń pé ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam tá a bá ń kírun tá a ń kọjú mọ́ kíbílà èmi ń kọjú mọ́ kíbílà ìrẹ́ ń kọjú mọ́ kíbílà gbogbo mùsùlùmí ní àgbáyé ń kọjú mọ́ kíbílà ǹjẹ́ mọ̀ ń pé ọlẹ́ la ilaha illallah náà ni lọ́lọ́run ọba fi gbé kalẹ̀ títóbi ọlọ́run ọba o ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam ǹjẹ́ mọ̀ ń pé tó bá dín pé òun tamọ̀ lógún bá dé tá à ń pè ní jihad tí ìdà ń kọlu ọmọ ìdà ń kọlu àwọn kà kì kì yálòmíì eré yálòmíì ń bọ́lẹ̀ tí igbá ṣe gbájẹ̀ mọ́ ǹjẹ́ mọ́ pé ń tọ́ la ilaha illallah ìbá yìí ni ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní inú Islam. fọ́ọ̀yà kẹlímọ́tòlì Islam ǹjẹ́ mọ́ pé la ilaha illallah ǹjẹ́ mọ́ pé gbólóhùn Islam ni tọ́ba àmì àlékè ọlá tó jogún fún un tamọ̀ láwa mùsùlùmí wa hiya miftahu dari salam ǹjẹ́ mọ́ pé ohun tamọ̀ ní la ilaha ẹlòmíì oníyàn aláìláì lára tá a máa ń fà ó tóun tá a mọ̀ lẹ́gbẹ̀rún ẹnu ẹgbẹ̀rún ah ó tí ì mọ̀ títóbi yẹ. ǹjọ́ mọ̀ ń tóun tá a mọ̀ ní láìláì lọ́lá ìyá ọmọ ìyá mi ọ̀wọ́n jù lọ ǹjọ́ mọ̀ ń tóun náà ní kọ́kọ́rọ́ àlìjánná. <laughs> bọ́bà wọnú àlìjánná láìláì láì lọ́gbọ́lọ̀ wà lọ́wọ́ rẹ ló lè fi rí ohun tá a mọ̀ lálìjánná ọlọ́run ọba wọ ló lè fi sílẹ̀kùn ọlọ́run yóò lè wà lọ́wọ́ ẹ̀ kó wà lọ́wọ́ èmi náà ǹjẹ́ pé wàhánuhum yus'alul awwaluna wal akhirun ẹ̀yin ọmọ ìyá mi ǹjẹ́ mọ̀ pé láyé láyé láyé yọlọ́run fẹ́ fi bí gbogbo àwọn ẹni tó ti ṣẹ̀ṣẹ̀ mí láyé láyé láyé àwọn ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ mí lọ́wọ́lọ́wọ́ àwọn táwọn padà ṣẹ̀ṣẹ̀ mí gbà táwọn ò bá sí mọ́ ǹjẹ́ mọ̀ pé eré ẹ̀ lọ́lọ́run fẹ́ bí wa eré láyé láyé lọ́lọ́run fẹ́ bí wa láyé láyé lọ́lọ́ náà ló fi di gbẹ́ngbà tá a bá kọ́ wọnú sáré báyìí ká béèrè àkọ́kọ́ tí wọ́n kọ́ dàbò ohun táwọn ní mùsùlùmí òun náà nípa ọ̀la ilaha illallah tó bá fẹ́ẹ̀lì <laughs> ìyà rẹ bẹ̀rẹ̀ tó o bá yege oore ọlọ́run ọba jẹ́ tiẹ̀ láti ibẹ̀ tí dàlìkì àmọ́ fi dé ọlọ́run ló jẹ́ ó jẹ́ tèmi pẹ̀lú rẹ̀. ǹjẹ́ ẹ̀ mọ̀ pé la ilaha illallah ẹsẹ̀ dé ènìyàn ò ní ṣí kò níwájú ọlọ́run jọ gbéǹde ẹsẹ̀ rẹ̀ kò ní ṣí kò ní gbé ẹsẹ̀ níwájú ọlọ́run ọba níjọ́ gbéǹde hatta yusalu anil mas'alataini títí wọ́n lè padà fi béèrè béèrè lọ́dọ̀ rẹ̀ nípa ahun tá a mọ̀ ní gbólóhùn yìí àti tànàbíà Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́ fi béèrè lọ́wọ́ rẹ̀ kí lọ́jọ́ sìn láyé kí nu tẹ́ ń sìn láyé mọ́tẹ́ kuntum ta'budun kí nu tó sọ́bàdà sìn láyé ọ̀là la ilaha náà ni ǹjẹ́ mọ̀ pé la ilaha ọ̀la rẹ̀ pọ̀ ipò rẹ̀ pọ̀ ọlọ́run ní hiya kalimatun baqiyatun fi akibihi la'allahum yarji'un gbólóhùn kan ni tọba míníkìhun tá màníkìhun ànábì Ibrahim fẹsẹ̀ ìfìyìn ilẹ̀ fún wa ló sì mọ ṣẹ́kù bẹ́ẹ̀ ilà kìyàmìsà títí àlìkíyàmọ̀ ọlọ́run fi tó lọ́wọ́ àwọn abẹ́ tá a sì máa padà rí ohun tá a mọ̀ láwọn èèyàn èèyàn ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ tí wọ́n mọ̀ gbé ohun tá a mọ̀ ní gbólóhùn wa hiya allati shahida Allahu biha li nafsihi wa shahidat biha malaika ǹjẹ́ ẹ̀mí pé ohun tamẹ̀ ní la ilaha illallah yìí òun ni ọba mi àlékè ọlá òun gangan jẹ́rìí la ilaha ó jẹ́rìí gbólóhùn yìí ní pé la ilaha illallah ó ní òun jẹ́rìí pé àní la ilaha illallah àwọn màlẹ́kà tó rọkì ká òun ọlọ́run tóun fi wọ́n fọlá àwọn náà padà jẹ́rìí pé àní la ilaha illallah hmm, Allahu akbar wa ulul ilmi qa'iman bil qist àwọn tí wọ́n padà dúró dédé pẹ̀lú ọlọ́run tó jẹ́ àwọn olùmọ̀ àsàn olùmọ̀ o àwọn olùmọ̀ tí wọ́n dúró tí wọ́n dúró dédé pẹ̀lú ọlọ́run jàmá àwọn náà padà jẹ́ ìpè bẹ́ẹ̀ ni nítorí pé mi àlékè ọlá máa fi àwọn èpè mọ̀ nǹkan fi hàn wọ́n láyé ọba mi a máa fi àwọn agbára ẹ̀ fi hàn wọ́n láyé lẹ́yìn tí ọmọ fi dá ọlọ́run ọba mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ọba àṣọ lọ́lọ́run ọba jàmá ọba àjí oníkànnì ọlọ́run ọba ọba tí ò lágbẹ̀dù lọ́lọ́run ọba huwalwahidul ahadun samad alladhi lam yalid wa lam yulad allahu akbar àṣọlọ́lọ́run ọba náà asamad ọba àjí oníkàn ọba tí ò ní àgbẹ̀dù la yakul wa la yashrab ọba tí ì jẹ tí ì mu lọ́lọ́run ọba jama. wàhálà kalimatul ikhlas ǹjẹ́ mi pé la ilaha illallah ìta ń sọ yìí gbólóhùn gbólóhùn tí máa mú èèyàn tí èèyàn máa bọ́ pákó ń bi ẹbọ ni gbólóhùn tí a mú èèyàn téèyàn sì bọ́ pákó ní ẹbọ ni kódà gbólóhùn yìí ó jẹ́ sábàbí tọ́lọ́hùn fi dá èmi pẹ̀lú yín èèyàn máa yá mi wọ́n jùlọ ní Islam ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ayé illa liyuwahhiduni ọlọ́run ní òun ò dá ènìyàn òun ò dá ohun tá máa láwọn àlejànú àwọn àtẹnìyàn òun ò dá fún kankan illa liyuwahhiduni àfi kọ́ fi ṣe kí ni ya'buduni liyuwahhiduni kọ́ fi ṣe wọn ọlọ́run bá láṣọ nínú gbogbo ìjọsìn wọn nínú gbogbo ìròrí wọn nínú gbogbo ìsọ̀rọ̀sí wọn nínú gbogbo ìgbésí ayé wọn àwọn ìyàwó ọmọ àti gbogbo fámìlì jàmá. ẹ̀yọ́ mọ̀ yẹ́mi ọ̀hún jùlọ nínú Islam gbólóhùn kan ni man qala la ilaha illallah tó sì wá ṣe kèfèrí wà káfọ̀rọ̀ bímọ yóò bá dùn mí dùn nílá ó sọ la ilaha illallah ó wá ṣe kèfèrí ó dẹ̀yìn sí gbogbo ohun tí àwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ bí orò gẹ́gẹ́ bí ohun tẹ̀sán gbé tán ohun tamọ̀ ní eégún gẹ́gẹ́ ohun tamọ̀ ní ẹyọ̀ gẹ́gẹ́ ohun tamọ̀ ní omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àpáta ìsìn tá a máa ń sìn yẹn àwọn nǹkan jágbajàgba àwọn nǹkan wo lóhùn ríyàn máa ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jù ní Islam olú ẹlẹ́yìn pàtó ṣe la ilaha illallah nílànà Islam ó wá dẹ̀yìn sí gbogbo àwọn nǹkan yìí pátápátá kò bá wọn sìn yàn mọ́ ọ̀rọ̀ olè gan kò bá wọn ṣe ó jìnnà sí kódà nígbà tí wọ́n ń pè pé kó gbé dọ́là kan tó bàjẹ́ ẹ̀ kó gbé wá káwọn fi sínú táwọn ó kọ̀ jàn mọ́ ó dẹ̀yìn sí gbogbo wọn jàn mọ́. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni ànábì ni ihun táwọn ní owó ẹ̀ di èèwọ̀ ìsìlámù gbọ́dọ̀ fọwọ́ yẹn kan gbọ́dọ̀ fọwọ́ kan owó ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ di èèwọ̀ bẹ́ẹ̀ náà ni ìṣèṣirò ẹ̀ di ọ̀dọ̀ ọlọ́run ọba ǹjẹ́ mọ̀ pé la ilaha illallah ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jù ní Islam nígbà tá a bá dọ́dọ̀ wọn gèfèrí ìka àkọ́ takọ́ wọn pè wọ́n sí nìyẹn a padà ṣe àkíyèsí ẹ̀ nígbà tá Muhammad sallallahu alayhi wa sallam tó padà hàn Mu'az bun Jabal òun lọ sí Yemen lásìkò náà jàmá anabi ní innaka ta'ti qawman ìyẹ́ ohun tá a mọ̀ ní Mu'az bun Jabal qawman min ahlil kitab àwọn tó ń lọ sọ́dọ̀ wọn àwọn ta fún tíyà ni ò tó jẹ́ yehudi àti nasara liyakun awwal man tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah kó jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí àkíyèsí ẹ̀ nǹkan àkọ́kọ́ tó fẹ́ pè wọ́n sí àkíyèsí ẹ̀ tó bá dọ́dọ̀ wọn òun ní pé fi la ilaha fi mọ̀ wọ́n jẹ́ ká mọ̀ la ilaha illallah tí ń bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ pé ta ni yẹ bẹ́ẹ̀ mọ́ sọ fún wọn kán sọ fún mi má tẹ̀sọ́ kó ṣiṣẹ́ lára àmọ́ fi ọlọ́run tí ń bẹnu láì láì fi hàn wọ́n ń pé ọlọ́run náà òun ló dá sánmọ̀ méjì kò fi ohun táwọn olóko ó fi mú dání òun ló dá ilẹ̀ àfà méje tó wá tẹpẹ ó tẹ fún wa jàmá kò wá sí pé bíbá yìí ló ti bẹ̀ kò sí bíbá yìí ló parí jàmá òun ló wá padà dẹ́ẹ̀dẹ́ ènìyàn níbi àìmọ́sí ẹ̀dẹ́ ènìyàn tẹ́lẹ̀ fi ọlọ́run ọba náà ń pé ọlọ́run ọba ló dáa wọ́n fi ń tamọ̀ ní ọlọ́run ọba náà fi ń rẹ̀ dé ènìyàn pé ọlọ́run ọba ọ̀hún òun ló dáhùn tamọ̀ ní ọ̀hún òun ló sì padà dáhùn tamọ̀ ní òṣùpá tí òun á máa padà yọ ní ọ̀sán tí òṣùpá ó sì máa yọ ní ohun tamọ̀ ní alẹ́ nígbà tí wọ́n bá sì yọ bẹ́ẹ̀ jàn mọ́ kọ́dọ̀ dín pé wọ́n padà tún yọ òṣùpá àti òun ó lọ fèrí balẹ̀ síbi àláràṣe ọlọ́run wèrè ọlọ́run ọba o títóbi rẹ o ọlọ́run ó tún fún ọ ní agbára ó tún fún ọ ní ìyọ̀dá pé ẹ tún dìde bẹ́ẹ̀ ẹ̀yà kẹtù yọ fún un tamọ̀ lọ́run ànábì àdámà lọ ṣàlàyé èmi ọlọ́run ọba fún wọn ìkan àkọ́kọ́ tó fẹ́ padà pè wọ́n sí òun gbé kó ṣàlàyé fún wọn pé ta ni ń jẹ́ la ilaha illallah ta ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ mọ̀ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam tá a bá wo ohun tá a mọ̀ ní ipò la ilaha illallah ẹ wá jẹ́ abẹ́ lọ́wọ́ wa wọ́n mọ̀ ma'naha kí ni ìtumọ̀ la ilaha illallah kí ni ìtumọ̀ gbólóhùn yìí ẹ jẹ́ abẹ́ lọ́wọ́ wa ẹ jẹ́ àfiyé wa jàmáà ìtumọ̀ gbólóhùn la ilaha illallah ìtumọ̀ ẹ̀ náà ní pé la ma'buda bi haqqin illallah la ma'buda bi haqqin illallah ní pé kò sí ọba kan lódodo tá a lè jọ́sìn fún tá lè wá ìrànlọ́wọ́ ní ọ̀dọ̀ rẹ̀ tá lè wá àlàáfíà lọ́dọ̀ rẹ̀ tá lè wá àgbéga lọ́dọ̀ rẹ̀ ta lè wá ìkóniyàn kóńbi fìtínà ayé lọ́dọ̀ rẹ̀ ta lè gbé gbogbo ìṣẹ̀mí ayé wa fún fímọ̀ ṣe palẹ̀ má lè kìyàmà àyàfi ọlọ́run ọba mi ti ń jẹ́ Allah ìtumọ̀ ẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ ẹni tó bá ṣe la ilaha illallah á sin òṣà ọ̀tún sí gbọ́dọ̀ kò gbọ́dọ̀ sínú gbèsè ayé ẹ̀ mọ́ á lọ ṣe àwúre kò gbọ́dọ̀ sínú ìṣẹ̀mí ayé ẹ̀ mọ́ á lọ ṣe ìtajà kò sí gbọ́dọ̀ sínú ìgbésí ayé rẹ̀ mọ́ a lò a sì bẹ̀rẹ̀ sí ya hán a sì sí ara àwọn ọmọ láti fi mọ wá ìṣọ́ lọ́dọ̀ ohun tá mọ̀ lọ́dọ̀ àwọn ayé jẹ̀mọ́ kò gbọ́dọ̀ sínú ọ̀dọ̀ ń tọ̀hún mọ́ nígbà tí a bá ti sọ la ilaha illallah kò tún gbọ́dọ̀ sínú ẹ̀ mọ́ ó gbọ́dọ̀ dúró rẹ̀ lọ fún ọlọ́run ọba náà ń pé mo dé ìrẹ́ ọlọ́run ọba mo wá gbé gbogbo iyè mi àyàwó ọmọ ìṣẹ̀mí ayé mi mo gbélé ìyọ̀rọ̀ wọn bá lọ́wọ́ ìtumọ̀ la ilaha illallah ni pé la mabuda bihaqqin illahu kò sí ọba àkan lódodo tá a jọ́sìn fún àyàfi ọlọ́run ẹ̀yìn pé dẹ́dẹ̀ tamanika túmọ̀ la ilaha illallah a máa ń sọ pé kò sí ọba àkan àyàfi ọlọ́run ọba ẹ̀ gbólóhùn burúkú ni ìtumọ̀ burúkú ni nítorí pé tí wọ́n bá ń sọ pé kò sí ọba àkan àyàfi ọlọ́run ẹni tí ń sin màálù ẹni tí ń sin tamọ̀ ní ń pè igi tí ń bọ igi òun náà mọ̀ sọ fún yín pé kò sí ọba kan àyàfi igi tóun sì àmọ́ sọ bẹ́ẹ̀ òun náà sì gangan <laughs> àmọ́ tá a bá sọ lódodo fún lódodo ẹ ń pé òun náà ó padà rí pé à òdodo ló sọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ òdodo kọ́ ni tòun yẹn tóun ò bá padà gbà ń pé tòyí tóun sì ń ṣe òdodo àwọn àfihàn pé ìwọ tóun sì mọ̀lú tóun pè ní ọlọ́run kì í ṣe òdodo ìwọ tóun sí odò tóun gbé ń gbé òun lòun gbọ́dọ̀ rí agbára lọ́dọ̀ ẹ̀ àwọn mọ̀ sọ fún yín pé ṣe èyí ní í ṣe ohun tí yẹn gbọ́dọ̀ sìn nítorí pé màlúù tí òun padà sí nísìnyí tí wọ́n ń pè lọ́lọ́run ọdún ẹ̀ ló fẹ́ wá gbára ìyóye ọdún ẹ̀ ló wọ́n tó ń sìn kan mi lẹ́yìn ọlọ́run ni kàbí wọ́n tó ń sin orò olé lẹ́yìn ọlọ́run ọba tó ń wá gbára lọ́dọ̀ rẹ̀ wípé tó òun lẹ́ ń sìn lẹ́ fi ń ga òun lẹ́ ń sìn lẹ́ fi ń rí ṣe àwọn ọmọ sọ pé eléyẹn kọ nítorí pé òòṣà tẹ́ gbé sílé nísìn tẹ́ sọ pé ẹ̀ ń sìn bàbá gbéhun tamọ̀ ní àkè nísìn léyìí tó mú dáadáa tá a dán ẹnu ẹ̀ dáadáa bàbá kọ́ bọ́ wọn kí ní ìsẹ́yìn pé ló fọ́ lódì ìhun tamọ̀ níyẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ yìí àtúgbàtú lè gbé ká lọ ká dànù síbi ìgbò tàbí ká gbé nísìsiyìí ká tún fi kọ́ léèyàn mọ́ ọba tí wọ́n ń sìn gbà náà ẹni tó ń padà wá agbára lọ́wọ́ ẹ̀ ń pò òun ní gbé ẹ̀ga tí ń gbé ẹ̀ga tí ń fún ẹni pò òyìnbó ló wà ń gbà náà ó òyìnbó ó ṣàfẹ́kù ẹ̀. ìwọ náà tó ń padà sí ohun tá mọ̀ ní màálù tó ṣe pé màálù ni ohun tá mọ̀ lọ́lọ́run ọba tiẹ̀ àwọn ọmọ sọ́yìn kì í ṣe ọlọ́run ọba òdodo ọlọ́run ọba ọ̀nì nítorí tá bá yọ ọ̀bẹ tí màálù yẹn nísìn bá a bá ti ọ̀bẹ bọ́ ọlọ́run nísìn àfà ìsásùn ó kùn jàmọ́ o sì náà bá àmàlà lẹ́yìn ìṣẹ́jú ọba tó ń ló ó ti wà nínú ikùn oníkálukú nígbà ọlọ́run bá wà nínú ikùn subhanallah ọlọ́run wà nínú ikùn ọlọ́run ọba ọlọ́ba tó wà nínú ikùn tó fẹ́ padà bí abùkátà rẹ̀ àmọ́ àwọn ọmọ sọ fún pé dàbí hakin kò sí ọba kan lọ́dọ̀ tá a fún àyàfi ọlọ́run ọlọ́run ọba ọ̀hún wọ̀lẹ́dí yóò xíjú láhàyè minal mayit ọlọ́run ọba ọ̀hún òun ní yọ ohun tamọ̀ ní ààyè kò níbi òkú àgbè ẹyin ẹyin ef àgbè síwájú ẹ báyìí ẹyin yìí ṣe ohun tí mì ẹyin kì í ṣe nǹkan tí mì àwọn á ní tí ò mí nísìn láàrin ìṣẹ́jú nǹkan sí méjì láàrin ijọ́ mélòó kan ọ̀hún pé ohun tamọ̀ ní ẹyin ó bẹ̀rẹ̀ sí mọ́ mí kódà ihun tó fẹ́ jáde kó nínú ẹ̀ ó ń pe ohun tó fẹ́ mọ mí ni ta ní ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ sọ pé ọba tàwa tá à ń sìn lódòdó tó wà lẹ́yìn àláràṣí ẹ̀ tí mọ ẹ̀rọ kiri ká gbogbo yàn mọ́ òun ní ṣe. àwọn ọmọ sọ pé à ń fún wọn pé ọba tàwa òun lọ bá àkàn tí ikú láéláéláéláéláé ọba kan tí kankan yìí ṣe wọ́n padà wá wọ́n náà rí pé ẹni tí wàá padà gbọ́kànlé tó ní òun lọ bá ààrẹ tí ń padà sí tó ń sí oṣù àyàmọ́ ó rí pé ó bá débẹ̀ níjọ́ kan ó gbọ́n pé ìṣà rẹ̀ ọba tàwa ìṣà rẹ̀ òun ní fi àárẹ̀ kan yàn àmọ́ kó ṣàárẹ̀ ìkankan yìí ṣe ọlọ́run ìtumọ̀ la ilaha illallah ń pè la mabuda bihaqqin illa hu kò sí ọba kan lódodo tá a gbọ́lọ̀ jọ́sìn fún tá a sì gbọ́lọ̀ wá ìfẹ̀yìntì sí báyìí jàmọ́ àyàfi ọlọ́run ọba náà nìkan tí ń jẹ́ ọba Allah ọba ẹ̀ wo èyí tó wà lérà lára sí ẹ̀ ẹ̀ tí n tamọ̀ lára sí yìí ó wá tóbi ju gbogbo nǹkan lọ pátápátápátá ó bù háyà ju gbogbo nǹkan lọ pátápátápátá aláàṣì wa tóbi ju ntàmọ̀ ní kùrùsí ìwẹ̀ lọ tí ń jẹ́ mọ́ọ̀dí ìrìnkọ́dà mẹ́yì tí ń jẹ́ ibi tọ́ba mi ń gbé ẹsẹ̀ rẹ̀ sí ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam lọ́lọ́run fi ń sọ fún wa nínú àlùkò wa sí akùrùsí ihu samawati wal ard ọlọ́run ní ohun tamọ̀ ní ibi tó ń gbẹ́sẹ̀ òun ọlọ́run ọba sí ọmọ tóbi ọmọ fẹ́ ju ohun tamọ̀ ní sánmà méje lọ àti ilẹ̀ méje yàmá Allahu akbar tabagbé sánmà méje ta tó sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwa ta kéwèé àpàtì ẹ̀sẹ̀ gbẹ ara wọn àtẹ àtẹ báyìí àmú èkè yìí àtẹ àmú ilẹ̀ náà pàápàá àtẹ̀hún náà àtẹ àtẹ àtẹ bèjì àmọ́ ọlọ́run níbi tóun ọlọ́run bá ń gbé ẹsẹ̀ tòun ọlọ́run bá sí ọmọ tóbi jù bẹ́ẹ̀ lọ ọmọ fẹ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ aláàṣì tó àfẹ̀jù ohun táwọn níbi tọ́lọ́run gbé ẹsẹ̀ rẹ̀ sí lọ allahu akbar nítorí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ ṣàlàyé àlàáṣì ọlọ́run ọba fún wa ọlọ́run tó à ń sìn ní ẹ o agbára ẹ ní ẹ o títóbi ẹ ní ẹ o gbígbọ́ngbọ́n ẹ̀ là ń ṣàlàyé fún wa wa jama nígbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé arúṣù fún wa ànábì ní arúṣù dàbí ká mú un tamọ̀ ní kíni ká mú bí iṣẹ́ nìkan lọ síbi un tamọ̀ ní ilẹ̀ ọ̀dàn Sahel yamma àwọn désert Sahara káwa ju iṣẹ́ nìyí ká ju sí ilẹ̀ ńlẹ̀ a rí i pé un tamọ̀ ní iṣẹ́ nìyí yóò mú volume kan nínú ilẹ̀ ńlẹ̀ náà volume tó bá mú nínú ilẹ̀ ńlẹ̀ yẹn ń ṣe déédéé un tamọ̀ ní kòrò sí ìwé bá ń gbé ẹsẹ̀ sí ṣe wá rí èyí tí n ta mọ̀ níṣẹ́ yìí ò kò ó kí nínú volume náà ti ń jẹ́ ti Sahel òun ní ṣe déédé ohun tàmà ní aláràṣe ọlọ́run ọba ibi tọ́lọ́run gbin fọ́ lájà máa allahu akbar tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi ò wọ́n jùlọ ní ìsìdá àádùó báyìí lógo ti ọlọ́run lẹ́yìn ìgbà tí a ṣàlàyé ohun tàmà ní kíní iyì fún ipò ihun tàmà ní la ilaha illallah fún wa a sì padà ṣàlàyé nípa ìtumọ̀ ẹ̀ ní pé ìtumọ̀ ẹ̀ ní pé kò sí ọba àkàntà gbọ́dọ̀ jọ́sìn fún lódodo ẹ̀já mọ̀ sọ bẹ́ẹ̀ kò sí ọba kan tá a gbọ́dọ̀ mọ jọ́sìn fún lódodo àyàfi ọba mi ọba mi Allah tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam ẹ̀yin olólùfẹ́ mi àádùúgbò báyìí ní ìwọ̀nba níbi ohun tá a mọ̀ ní ìmọ̀ṣẹ́ àlàyé nípa la ilaha illallah àwátọ̀ ọlọ́dọ̀ ọlọ́run a ti sọ yìí tá a fẹ́ sọ báyìí ọlọ́run wá jẹ́ kí ohun tá a mọ̀ ní ó wúlò fún ohun tá a mọ̀ ní ayé àwà láyé àsìlẹ̀ ọlọ́run jẹ́ ó wúlò fún ọlọ́run Allahumma taqabbal minna innaka anta samiul alim وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إكاني تيمو إناني إكاني سنة تي في نبتيا مو نمي متين تيمالي سوريا سيسلام لاتوري سنة تي في إمالي نينو سنة نبي محمد صلى الله عليه وسلم نيك بوغويبا نيك ما ووا تيسو ماريا كويسيكو لوري إكاني إنانيو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 a sì padà tọrọ ìkẹ́gẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam akẹ́yìn ọmọ ìyá wa ọ̀wọ́n jùlọ ẹ̀yin olóríire àwọn ọmọ àlìjánná àkíwọ́ kọ́lọ́hún lè ṣe mí pọ̀ ní lọ́mọ àlìjánná o oore tá a wá ń tọrọ dọ̀ ọlọ́run yìí jàmá tó jèrè àlìjánná yìí àbẹ̀ ọlọ́run ọba náà asáde ọlọ́run ọba náà kọ́mọ̀ ṣàṣe ní ohun mọ̀ ní ibùsọ ìmí pọ̀ nígbà tá a bá jáde kó o láàyè ọlá títóbi ọlọ́run. a tẹ̀síwájú ẹ̀yọ́ mọ̀ ìyá mi wọ́n jọ nínú Islam a ti sọ nípa ohun tá a mọ̀ ní ipò la ilaha illallah àwa sọ ní ohun tá a mọ̀ ní mánà ìtumọ̀ ẹ̀ ní pé la ma'buda bi haqqin illallah ní pé kò ṣọba kan lódodo tá a gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ǹjọ́yé àyàfi ọlọ́run ọba ọba ẹ̀ èyí tí ń bẹ ní sánmà ǹjẹ́ tá a máa bèè lọ́dọ̀ mùsùlùmí kí n bọ ọlọ́run ọba wa káà mọ̀ sọ́mọ ọlọ́run bẹ ní sánmà ìmọ̀ rẹ̀ ń bẹ ní gbogbo ibikíbi alàlíyul kẹbíir ọba tó ga ju gbogbo ohun tí ń ga lọ ó wá tóbi ju gbogbo ohun tí ń tóbi lọ jàmá ọba àbẹ̀rẹ̀ ọba àkọ́kọ́ tí ò ní bẹ̀rẹ̀ lọ́lọ́run ọba tó àbá ọba tí ó gbẹ̀yìn ni tí ò ní ìparí náà lọ́lọ́run ọba náà ẹ̀yọ́ màyá mi wọ́n jùlọ ní Islam ó wá yàtọ̀ sí gẹ́bí táwọn oníṣúfí máa ń sọ nípa ọlọ́run ọba tàwọn tán bá rí bàtà ọ̀nà ọlọ́run ọba tàwọn kò síbi tọ́lọ́run ọba ò sí gbólóhùn burúkú ni o mùsùlùmí gidi tó fẹ́ pàdé Ọlọ́hun náà tó fẹ́ pàdé Ọlọ́hun bọ́lọ́ wọn sọ bẹ́ẹ̀ o mo bá rí tó mo bá rí ajá gan wọn lọ Ọlọ́hun ọba ni ni pé mo bá rí gbọ́dọ̀ gbọ́dọ̀ máa rí kùtẹ́ lọ́dọ̀ wọn náà dọ̀hún ní Súfí gbólóhùn kí gbólóhùn ni o ìsọkúsọ ni o kò sínú ìlànà Ọlọ́hun ẹ má jẹ́ akú pọ̀lú àkídà bẹ́ẹ̀ o ẹ má jẹ́ pọ̀lú ohun tamọ̀ ní dọ́gmù ìjàmọ́ àníyàn bẹ́ẹ̀ ìgbésí ayé bẹ́ẹ̀ o olóòkú gèfèrí ni jàmọ́ nítorí pé àṣetánì ara ìlọ́rẹ̀ ló sọdẹ lórí burúkú jàmọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jọ ní ìsìdá ǹjọ́ wá dọ́wọ́ wa ká ṣe mẹ́ẹ̀ lọ jàmá pọ̀lọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba. ẹ̀yọ́ máa yá mi ọ̀hún jọ̀ní islam ẹ wá já wo ohun tá ní arkanu la ilaha illallah kí ni àwọn òpó la ilaha illallah tàbá ní òpó ìkankan ni tó yẹ pé tá a bá fi mú ilé bàbá rí òpó yẹn bàbá rí mbẹ̀ ilé òrò dànù ni o bàbá rí òpó mbẹ̀ ilé òrò dànù ni o ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní islam bàbá òkò tí a bá rí irun ta mọ̀ ní kíni àròpọ̀ mẹ́ lóòódà ni o bẹ́ẹ̀ náà ni irun ta mọ̀ ní láì láàyè làláì òpó rẹ̀ méjì ni bá a bá ṣe àfẹ́kù àwọn òpó yìí lọ́dọ̀ mùsùlùmí Allah jẹ̀mọ́ kò sí irun tó lè kí fọ́lọ́run ọba kò sí àwẹ̀ tó lè gbà bẹ́ẹ̀ náà ni kò sí hájì tó lè lọ kò wá sí hájì tó lè lọ nítorí pé lọ́dọ̀ àwọn apá kan bẹ́ẹ̀ lóyún bá ti lọ hájì ẹ̀yin ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam bí pé ó ti gba pásítọ̀ àlìjẹ́nà ni yóò o bó bá ṣe ẹbọ inú náà ni o bó o bá ti ṣẹbọ bó o bá ti mọ láyìí láyìí láyìí dáadáa tó o sì mọ àwọn nǹkan tí ń bàjẹ́ dápadà ṣàlàyé ẹ̀ fún aláìpẹ́ inshallah inú náà ni ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní ìsìdá nítorí ẹlòmíì ló sọ pé aláàjì ni ọmọ mọ́kà tí mo lọ ni mọ́kà tí mo lọ ọfẹ́ tó dis nísìn ó lè lọ mílíyà mọ́kà jẹ̀mọ́ ó lè lọ mílíyà mọ́kà jẹ̀mọ́ passport kì í ṣe passport fún wa láti fọ àlìjẹ́nà ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní ìsìdá alẹ̀ jẹ́ aláàjì kọ́jẹ́ gèfèrí jẹ̀mọ́ alẹ̀ jẹ́ aláàjà kájẹ́gẹ̀ fèrí ìyàmọ́ nígbà tá a bá mọ àwọn nǹkan tí la ilaha illallah yìí tó kójọ ló fi yẹ ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ àwọn mùsùlùmí káàrọ̀ jíire ẹ̀yin elédè mi ní gbogbo ibi tá a bá wà lórí ní abẹ́ sánmọ̀ ọlọ́run ọba àwọn wáàsí ẹ mọ̀ já sá fún o nítorí ọ̀pọ̀ nìyẹn mọ́ sá fún wọn wáàsí báyìí láti mọ́ gbọ́ tó wọn sá fún wáàsí báyìí láti mọ́ kó mọ́ pé ìsá tó bá sá báyìí ó fẹ́ lọ gúnlẹ̀ sínú náà ni o ọlọ́run ní ṣe ní ibùgbé rẹ̀ e. tìyẹn ní pé kó gbọ́ tó o bá gbọ́ èyí tó ń ṣe tó dáa ó múra sí i èyí tí wọn náà bá rí pé wọ́n á sí ń kìlọ̀ fún ẹ ọ̀rọ̀ ọlọ́run kìlọ̀ fún ẹ ọ̀rọ̀ anábìá Muhammad sallallahu alaihi wasallam ń kìlọ̀ fún ẹ ó sì gbé kónú gbèsè ayé ẹ. kí wọ́n ní arkanu la ilaha illallah kí ni àwọn òpó méjì òun náà ní pé kí ni anafiu wal isbat anafiu wal isbat la abani la ilaha illallah kò yé yín la ilaha illallah anafiu wal ithbat kí ni túmọ̀ ẹ̀yọ́ màá yá mi ọ̀hún jùlọ ní ìsìdá bẹ́ẹ̀ bá gbọ́n ta mọ̀ ní àwọn òpó méjì ibà yìí dání kódà tán sọ pé kó wọ́n bá sọ pé kó gbé ìhun ní igi eégún dání igi eégún àfà wàláì tó bá ní kó gbé dání <laughs> egégún wàláì ló kọ̀ tó bá ní kó síbẹ̀ fún èèyàn tàbí kó sóhun tamọ̀ ní ọ́ndè jẹ́mọ̀ ló kọ̀ hmm, ló kọ̀ kódà ló bọ̀ nítorí jà àmọ́ àìmọ́ gbọ́ àwọn nǹkan yíyé òun ni àṣetánì fi ń ráyè lára wa láti fi sọ ohun tamọ̀ lónítọ̀hún fi sọ délé ibùkún gẹ́bí tóun náà ṣe délé ibùkún wájú ọlọ́run ọlọ́run jẹ́ délé ibùkún jàmáà wàláhì ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó nídìí ìfarabalẹ̀ kí mùsùlùmí ó gbọ́ kò sí ohun tamọ̀ lérí nìvó tó lè wà tó farabalẹ̀ tó gbọ́ tó farabalẹ̀ tó sùúrù ẹ̀ ní pé ah, ẹ jẹ́ ń gbọ́ wá sí i dáadáa wá sí i ṣe kókó láti fi mọ̀ ń pé èwo ló ń ṣe ló dáa èwo ló ṣe ni ò dáa jàmá. a ní ohun tamọ̀ ní òpó yìí òpó méjì ni la anafiyu wal isbat la ilaha illallah èyí òun ṣe kí ni òun níyé òun níyé ó sì àtẹ̀sí nǹkan oní la ilaha illallah ní pé kò sí ọba nǹkan lódodo téèyàn gbọ́lọ̀ jọ́sìn fún téèyàn gbọ́lọ̀ sìn. Si téèyàn ń gbọ́lọ̀ wá rísìkí lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn o là ń tún fún wa yẹn o la ilaha a ní méjì ni ìpele àkọ́kọ́ pèlè àkọ́kọ́ ni à ń sọ fún wa yẹn pèlè méjì ni pèlè àkọ́kọ́ là ń sọ fún wa yẹn ní pé la kò sí ọba kan lódodo tá a gbọ́lọ̀ jọ́sìn fún tá a wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ tá a gbọ́dọ̀ wá àlàáfíà lọ sọ́dọ̀ rẹ̀ tá a gbọ́dọ̀ wá àgbéga lọ sọ́dọ̀ rẹ̀ tá a gbọ́dọ̀ wá ohun tá a mọ̀ ní kí ni ọlá lọ́dọ̀ rẹ̀ tá a gbọ́dọ̀ wá ìkóniyọkàn bí ìṣòro ayé lọ́dọ̀ rẹ̀ tá gbọ́dọ̀ wá ohun tá mọ̀ ní kí ni yàmọ́ ìga nínú ọlá ìga nínú ipò ìga ní pé kọ́mọ wa kó ṣoríire a gbọ́dọ̀ wá nǹkan yìí lọ́dọ̀ rẹ̀ kò sí ọba náà ìpele àkọ́kọ́ nìyẹn tàbá sọ bẹ́ẹ̀ ìsúnmẹ̀ ń pé ò gbọ́dọ̀ wà lọ́dọ̀ ìkan mí lọ́dọ̀ omi àwa tá à ń sin yèyé àwa tá à ń sin ògú àwa tá à ń sin sapata àwa tá à ń sin ẹ̀yọ̀ àwa tá kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwa káàrọ̀ jíire ẹni tó bá ti ń sọ gbólóhùn tá ń sọ yí báyìí tún sin mọ́ o òun là ń pè láìláhà ní pé kò sí ọba kan lódodo tá a gbọ́dọ̀ wá gbogbo ìṣẹ̀mí ayé wa ta kà síwájú ta gbọ́dọ̀ wá lọ́dọ̀ ẹ̀ illallah àyàfi ọlọ́run ọba tí ń bẹ lórí àláwàṣì tí ń jẹ́ Allah àyàfi ọlọ́run ọba nìkan èyí tí ń bẹ lórí àláwàṣì èyí tí yìí kú tí wọn náà wà wọn gbogbo nǹkan tí wọn wá ń padà wá lẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀ ní òkú gbogbo ẹ̀ ní ó tàn ìwọ tó ń sin odò ìwọ tó ń sin ọ̀sà ìwọ tó ń sin igi ìwọ tó ń sin omi ìwọ tó ń sin tamọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àpáta gbogbo àwọn nǹkan yìí ni ó kù padà ní òní sí mọ́jàmá tí n tamọ̀ ní àwọn ìjẹ́rìí ẹ̀sìn bẹ nínú Al-Qur'ani tọ́lọ́hún fi yé wa pé gbogbo àwọn nǹkan yóò tán. ẹ̀yin ọmọ ìyá mi wọ́n jọ ní Islam gbogbo nǹkan yìí ni ó tán èèyàn kan tí ò ní tan òun náà lọ́ba tó dá gbogbo àwọn nǹkan yìí ìyọ́mọ ìyá mi òun jò ní ìsìdá òpó àkọ́kọ́ nìyẹn òpó lẹ́ẹ̀kejì ni pé ìlọ̀lọ́ nígbà tó bá kọ gbogbo àwọn nǹkan àkọ́kọ́ tó kọ yẹn ní pé kò sí ọba kan lódodo tá a gbọ́dọ̀ wá àwọn ìṣẹ̀mí ayé wa lọ́dọ̀ ẹ̀ pátápátá ìlọ̀lọ́ àyàfi ọlọ́run ọba nìkan Allahu Akbar àyàfi ọlọ́run ọba nìkan elwahidul ahadun somad alladhi lam yalid wa lam yulad ọba tí ò bímọ tí wọ́n bí ọba tá à ń sáré lọ sọ́dọ̀ rẹ̀ tí sì ń tẹ ọgbà ẹni ọba tí ń kó èèyàn yọ kó nínú ìnira ìwà ń kó èèyàn yọ kó ní ìṣòro ìwà ń gbé èèyàn ga nígbà tí èèyàn bá dojúkọ ìwà ń la èèyàn kọ́ ń bi òfò ayé yẹ̀ mọ́ Allahu akbar kabira ọba yìí tóbi ọba yìí gbọ̀ngbọ̀n lànàbí wa Muhammad sallallahu alaihi ọlọ́run fi ń sọ fún mi lálùkọ́ ni pé wa ma qadarullah haqqa qadrihi ma qadarullah haqqa qadrihi bí tó ṣe yẹ ká gbé òun ọlọ́run ọba náà tóbi tó jẹ́ àmọ́ a gbé òun ọlọ́run ọba náà tóbi bẹ́ẹ̀ jẹ́ mọ́ kí ni ṣe é ọmọ ìyá kí ni ṣe é ìyá bàbá kí ni ṣe é kí ló mú e tó ń padà sí kan lẹ́yìn ọlọ́run ó gbẹ́kànlé nǹkan lẹ́yìn ọlọ́run ẹlòmíì gbọ́kànlé ogun jàmá ó gbọ́kànlé ogun gan-an ń gbé a ah, àìrí kan rí ni o tó o bá òrí kan rí ló fi ń sọ bẹ́ẹ̀ o àbá yìí òrí kan rí ló fi ń sọ bẹ́ẹ̀ o àà ah, ah, kí làwọn èèyàn kan rí tàn jáde kó láyé mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ ìwọ náà mọ dáhùn ní ọkàn rẹ kí làwọn èèyàn kan àwọn wá rí tó fi á jáde kó láyé tàlàárí tó yẹ pé wọ́n rí kẹ́nà títí ò jáde kó láyé bẹ́ẹ̀ kò bá ń jáde kó láyé Muhammad ni àmọ́ ọlọ́run ti sọ ha ọ̀ ìdí kankan rí àrìn jìnnà ló rà abùké ọ̀kẹ́rẹ́ o bó bá rìn jìnnà ó rà abùké ọ̀kẹ́rẹ́ ó tún rí èyí tó pọn mọ́ àà ah, ah, ìrọ̀mọ̀ ìyá mi wọ́n mùsùlùmí Allah. ìdàn nínú àwọn òpó tá à ń ṣàlàyé fúnra wa ìrọ̀mọ̀ ìyá mi òun jùlọ ní Islam òun náà ni òpó la ilaha huwa nafi wal isbat òun pé kò kọ gbogbo nǹkan pé kò sí nǹkan kan ò lè ṣe kankan fún àyàfi Ọlọ́run kò sọ pé ìkankan kò lè gbàdúrà ẹ̀ ìkankan kò lè kó ẹyọ kóńbi ìṣòro ìkankan kò lè kó ẹyọ kóńbi ohun tá a mọ̀ láàárẹ̀ ìkankan kò illallah àyàfi ọlọ́run ọba ó wà fẹsẹ̀ ọlọ́run ọba kalẹ̀ ó fẹsẹ̀ ọlọ́run ọba ó fẹ̀yìn ilẹ̀ tó bá jẹ́ ń pé ohun tá a mọ̀ ní èmi pẹ̀lú yín tá a bá gbọ́ pé táwọn àáfàá ṣe kí gẹ́bí Imamul Qayyim al-Jawziyya gẹ́bí tó ṣe kí ohun tá a mọ̀ ní ọlọ́run ọba ni ẹ sì mọ̀ pé ọlọ́run ọba náà tó bẹ́ẹ̀ àjíronú kan lọ́lọ́run ọba yàmá ìwọ ò ni ìyá ọmọ ìyá mi òun jù ní nìsdá nípa ọlọ́run ọba yìí òun là ń pè níbi ìṣòro ni tí sì ń mú ìṣòro yàmá tí sì ń sọ ìdùnnú yàmá. ìwé ò padà gbọ́ ni ní pé nígbà tí bá wà nínú ààrẹ kò sẹ́ni tí ń gbé ààrẹ kò ń fún yàn àyàfi ohun ọlọ́run ọba náà ni Allahu Anabi owó ni nígbà tí ànábì Ayúbà tó fi wà nínú ìnira ìwọ náà rí ni tá a rẹ̀ ṣe gan ta ló kókó nínú ìnira ẹyà fẹsẹ̀ ẹ fi nulẹ̀ nísìnyí ńgbà tí àlàáfíà àwọn ọlọ́run fẹ́ fún yín ní àlàáfíà fi ẹsẹ̀ ẹ fi lulẹ̀ nísìnyí ó sì fi ẹsẹ̀ fi lulẹ̀ pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba jàmá omi sì ń jáde ọlọ́run ní kó mọ mu omi náà kó mọ fomi náà fi pa jàmá àṣẹ ti wá jàmá ànábì Yúnúsà sì rí ìwòsàn kó bí gbogbo ìṣòro tó ṣe. ẹ̀wọ̀n orí ànábì Yúnúsù ni nígbà tó kó sínú ẹja ni wàkẹ́ni fi zulmẹ́tì stalas ọlọ́run ni ó wà nínú òkùnkùn mẹ́ta <laughs> Allahu akbar wa kana fi dhulumatin thalath ó wà nínú òkùnkùn mẹ́ta òkùnkùn mẹ́ta òkùnkùn òwú òkùnkùn ẹja òkùnkùn ní odò tó wà nígbà tó wáyé tó wá bẹ ọlọ́run ọba da'a rabbah muniban ilayhi ó bẹ ọlọ́run ó padà sọ́dọ̀ ọlọ́run nígbà tó ṣe ń gọ́ ọba mi àlekè ọlá ó bẹ ọlọ́run ọba لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ó bi Ọlọ́run ọba ó ké pe Ọlọ́run ọba nígbà tó ké pe Ọlọ́run ọba ń kọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi òwọ́n jùlọ ní Islam Ọlọ́run túlẹ̀ jàmá ó ní لا إله إلا أنت nígbà tí mo wà nínú ẹja kò dó tàṣẹ Ọlọ́run ọba kó tó kó láàrin àwọn ẹ̀ báwo náà ń pè àwọn tọ́lọ́run ọba ránṣẹ́ sí ó bínú ǹjọ́ yé ó bínú ó wà nínú ẹja náà jẹ̀mọ́ ó ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin mo wo wájú mo wo ẹ̀yìn mo wo òkè mo wo sẹ̀lẹ̀ mo wo ọ̀tún mo wo òsì mi rí ká àyàfi ìrẹ́ ọlọ́run ọba subhanak mímọ́ fún ìrẹ́ ọlọ́run ọba gbígbọ́n fún ìrẹ́ ọlọ́run ọba títóbi ìrẹ́ ọlọ́run ọba ẹ̀bùkún tó tóbi fún ìrẹ́ ọlọ́run ọba mo ti ṣàbòsí ẹ̀mí ara mi ọlọ́run la ọ̀làwọ̀lá kẹ́nà mi lẹ́nu mọ̀sábìhìn lẹ́lábìtà fi bá tún yìí lẹ́yọ̀mí ìbànsú ó ti jẹ́ nǹkan tí ń pe ọlọ́run ọba tẹ́lẹ̀ kì í ṣe ẹbọ tẹ́lẹ̀ ọlọ́run wá pàṣẹ fún un tamà ní ẹja tó gbé mi pé eya pẹ̀lú àṣẹ mi ọlọ́run túlẹ̀ ó sì túlẹ̀ jàmá ẹja gbọ́ ọlọ́run ọba mú jàmá èmi yíyẹ ẹja dìmọ́ ọlọ́run ẹja somọ́ ọlọ́run gbogbo ohun tá a lè ní láyé gbogbo ipò tá a lè padà wà jàmá ẹ máa pa fìlẹ̀ jàmá á padà sọ́dọ̀ ọlọ́run á padà sọ́dọ̀ ọlọ́run tá a bá padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi òun jùlọ nínú ìlànà Islam ọlọ́run padà san wálẹ̀ san tí a bá gbé izan ìdá òpó àwọn òpó ìsìláàmù yìí ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ islam òun láti sọ fún wọn méjì náà ni ká sọ gbogbo nǹkan ní pé kò sí kankan àyàfi ọlọ́run ọba ká wá fọ ọlọ́run ọba mọ́ ká fà ọba tí yẹn máa ń pè nínú mọ́lẹ̀ ni inú òkùnkùn ni ló sì rí mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà jẹ̀mọ́ ọba àkan tí yẹn bá pè nínú ebi ó sì gbọ́dọ̀ yìí ó lẹ́ẹ̀kan náà ọba àkan ọlọ́run ọba bẹ́ẹ̀ yẹn bá pè nígbà tí ò bá rí yẹn ó gbọ́dọ̀ di ẹni tó ọba kan èyàn bá pè nígbà tí ò bá rí ntàmà ní kíni ọ̀nà àbáyọ ó gbọ́dọ̀ rí ọ̀nà àbáyọ nígbà tó bá kọ ọlọ́run ọba náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàmá ẹ wá já kó mẹ́ẹ̀ ká wọ ọlá tí ń bẹ fún la ilaha illallah ǹjẹ́ ọlá ń bẹ fún bẹ́ẹ̀ ni ọlá ń bẹ fún la ilaha illallah fàlà àfàdọ́ ìlọ àdìmà la ilaha illallah ní àwọn ọlá tó tóbi gan tó bù áyà tó gbọngbọ́n ó ju tí ẹ̀dá lè fi pẹ̀tẹ́sì lákàyè fi wọ lọ jàmá Allahu akbar la ilaha ọlá tí ń bẹ fún pẹ̀tẹ́sì ìlàkàyè ẹ̀dẹ́ ènìyàn ò lè rí ó tán kò lè rí tán walaha min Allahi mẹ̀kẹ́nà ó sì ní ipò lọ́dọ̀ ọlọ́run man qala sadiqan adkhalahu Allahu janna ẹni tó bá sọ lódodo tó sì wà lọ́kàn rẹ̀ jàmá tàfà tàfà ni ohun tá à ń sọ yìí o kì í ṣe kéwù nìkan kì í sì ṣe àwọn ń gbọ́ nìkan kódà èmi gan tí mo ń sọ jàmá Allahu akbar náà bá a bá sọ gbólóhùn sadiqan tó bá jẹ́ olódodo ń bẹ lọ́kàn wa jàmá wàlá wọnú àlìjánà òun wọ́n máa ń kọ́ láhà kẹrìbẹ̀ ẹni tó bá sọ ní ti rọ́ ọkàn wà lé ahán rẹ̀ ní jàmáà kò sí lọ́kàn rẹ̀ haqqanat damahu wa ahrazat maluhu fi dunya bẹ́ẹ̀ bá sọ ní ti rọ́ jàmáà islam gba aláyẹ yẹn pé wúlé èèyàn lè bẹ́ èèyàn lè da ẹ̀jẹ̀ lẹ̀ kódà iná ni ó padà kẹ́yìn lẹ́yìn kódà ilé ìmúnáfìkì ní jàmáà lọ́dọ̀ àwọn àfáà tí n ta mọ̀ nínú tó bá sọ la ilaha illallah ò bá wà nínú ọkàn rẹ̀ la ilaha illallah wà ó sọ la ilaha illallah ọdún lọ́lẹ̀ gbígbọ́ wíwé ìwọ alájà ó sọ la ilaha illallah ọdún lọ́lẹ̀ gbígbọ́ wíwé ó sọ la ilaha illallah ọdún kù tó ń lọ́lẹ̀ ohun ta mọ̀ lẹ́wọ̀n oníṣègùn ó sọ la ilaha illallah òun padà tó ń sì kan mí lẹ́yìn ọlọ́run la ilaha subhanallah karim ó ń sọ la ilaha illallah ìyá ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam ó tún ní àwọn ohun tá ní àsokọ́ tí ń bẹ lókè lọ́dọ̀ ẹni nínú àwọn ọlá ni pé èèyàn ò lè jẹ́ ohun tá a mọ̀ ní mùsùlùmí a ní ọlá tó tóbi fún ni èèyàn ò lè jẹ́ mùsùlùmí kó mọ lọlé ìyẹ̀mí wò èèyàn ò lè sọ pé òun mọ ọlá la ilaha illallah kọ́ wa ní ohun tá a mọ̀ lọ́sẹ̀ ẹ̀kan tó fẹ́ mọ wẹ̀ lójú ọṣẹ àgbéga kàbí bẹ́ẹ̀ kọ́ ọṣẹ ìtajà kàbí bẹ́ẹ̀ kọ́ omi tó fẹ́ wọ́n sí ohun táwọn ènìyàn sọ kàbí bẹ́ẹ̀ kọ́ ọ́ndè tó fẹ́ sọ sáà àwọn ọmọ nítorí ohun táwọn lẹ́yìn ní àwọn nǹkan jákujáku náà ti ń bẹ lọ́dọ̀ àwa kárọ̀ jíire jàmá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ o ó sọ láìláha ìlàlá àláhan ni láìláha ìlà òwà lọ́kàn o bẹ́ẹ̀ bá sì ṣe bẹ́ẹ̀ jàmá olóòkú gèfèrí ni o olóòkú gèfèrí olóòkú gèfèrí lókú gèfèrí ẹni tó bá sì kú gèfèrí jàmá kò sí òye fún wájú ọlọ́run ọba inú náà ni ọlọ́run ní ṣe ibùgbé mi pọ̀lú inú náà jàmá. tẹ́fẹ́ wọ́n la ilaha illallah nínú ọlá tí ń bẹ fún kalimatun wajiza kẹ́lẹ́mọ̀ gbólóhùn kéèké wajizatul lafz gbólóhùn tó ké ó lé ahọ́n ni qalilatul huruf ẹ bá wò la ilaha illallah ó fẹ́lẹ́ lé ahọ́n lakin sakilatun fil mizan ọmọ tẹ̀wọ̀n tó pọ̀ ẹ̀yọ ọba ìyá mi ọ̀wọ́n jùlọ ní islam ẹ̀yin ẹ̀gbọ́n nínú hadith kan tá ànábì muhammad sallallahu alayhi wa sallam gbà wá fún wa ni nípa bí pé ànábì musa ń sọ fún ọlọ́run pé ya rab iye ọlọ́run alimni shay'an adhkuruka wa ad'uka bi fún mi ní gbólóhùn kan tí mo fi pè ẹ́ tí mo sì ṣe ìrántí rẹ̀ ọlọ́run ọlọ́run qala ya musa qala ya musa qul la ilaha illallah ìyẹn musa sáà tí mo sọ la ilaha illallah mo sọ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà qala kullu ibadika yaquluna hadha musa dá ọlọ́run lóhun pé èrè ọlọ́run gbogbo àwọn èèyàn nísìnyí sọ la ilaha illallah gbólóhùn tó tóbi míì ni mò ń wà ẹ mọ gbogbo èèyàn ní máa ń sọ gbólóhùn yìí mò ń wá gbólóhùn tó kilẹ̀ dáadáa ah qala ya musa ọlọ́run wa ń dá musa ọlọ́run dá lóhùn ọba ti tóbi ọ̀hún allahu akbar allahu akbar allahu akbar kabira ọba títóbi ọ̀hún dá musa lóhùn ọlọ́run ní law anna samawati sab'a wa amihun tó bá jẹ́ pé ohun tá a mọ̀ ní sánmà méjèèjì àti gbogbo ohun tí ń bẹnu sánmà méjèèjì gọ́ìrì yàtọ̀ sí òun ọlọ́run inú àwọn mọ̀lẹ́kà ẹ̀yẹ wọn mọ̀lẹ́kà kódà Ànábì Muhammad sallallahu alaihi fi ń yé wa nínú pé fi ń yé nínú àwọn àdìsí pé mọ̀lẹ́kà pọ̀ ní ọ̀pà ní sánmà gan kódà sánmà gbin sánmà gbin ó sì yẹ kí sánmà gbin nítorí ohun tá a mọ̀ náà mọ̀lẹ́kà ti ń bẹ ní sánmà jàmáà ọlọ́run wa ń dá Musa lóhùn pé tá a bá gbé ohun tá a mọ̀ ní sánmà méje àti gbogbo ohun tí ń bẹ nínú ẹ̀ yàtọ̀ sóhun wal aradina sama tá a wá gbé ohun tá a mọ̀ ní ilẹ̀ méje fi kàfà tá a gbé wọn sí ohun tá mọ̀ ní eré balance jama tá a gbé sí eré ọwọ́ balance kan plateau balance kan jama wala ilaha illallah fi kàfà tá a wá gbé la ilaha illallah àwọn gbóhùn náà sí eré plateau kejì malat mihinna la ilaha illallah ọlọ́run sọ fún musa pé la ilaha illallah ó tẹ̀wẹ̀ ju gbogbo nǹkan náà lọ ló tẹ̀wẹ̀ ju gbogbo àwọn nǹkan yìí lọ pátápátá títóbi ọlọ́run ọba jama gbígbọ́gbọ́ fún ọlọ́run ọba ọ̀hún ọba tó ti bù háyà ju kọjá bí tí ìlàkà èèyàn lè wo lọ jama falhadis yadullu ala anna la ilaha illallah hiya afdalu dhikr hadis yìí fi ń sọ fún wa pé ń yé wa pé ìṣèrántí ọlọ́run tó fi ń tóbi jù ti fi ní ọlá òun náà ní la ilaha illallah. tẹ́lẹ̀fẹ́ wọn àdàmà ní hadith abdullahi ibn umar tí ó ń gbà fún wa èyí sọ fún wa pé khairu du'a du'a yawmi arafa anábì ní àdúwà tí fi ní ọlá jù tí fi ń dájú òun náà ní àdúwà jọ àràfà wa khairu ma qultu ana wa nabiyyuna min qabli hadith ọ̀rọ̀ tí ń tamà ní àdúwà tí ń tamà ní àwọn ṣe àti àwọn ànábì tó ṣíwájú òun ànábì sọ bẹ́ẹ̀ tó ṣíwájú òun òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbólóhùn tó tóbi ní ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ nínú islam. wa mimma yadullu ala thiqaliha nínú nǹkan tí tó máa ń tọ́ka sí títóbi la ilaha àti gbígbọ́ngbọ́n la ilaha ọ̀hún náà ni hadith tí Tirmidhi tí ó gbà wá fún wa nípa ń pè ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ní pé tó máa di ọjọ́ gbèǹde wọ́n gbé arákùnrin kan wọ́n gbé wá arákùnrin yìí wọ́n wá tẹ́ wọ́n yọ ọlọ́run ṣe iṣẹ́ ẹ̀ láàrin àwọn èèyàn àwọn èdè ènìyàn wọ́n wá tẹ́ ohun tamọ̀ náà dàwárí nìyẹn gbogbo ohun tamọ̀ ní tíra tí wọ́n kọ iṣẹ́ olóore yẹ̀ sí àti iṣẹ́ abọ́ tẹ̀síwájú àti iṣẹ́ aburú ẹ̀jẹ̀ máa ọlọ́run máa sọ fún pé alaka ń zùn àwọ̀ hasana fayuhabu fayujabu rọ́jò lẹ́kùn láà ǹjẹ́ o ní ìhà àkùnrin yìí ǹjẹ́ gbogbo èyí tí wọ́n fi hàn yìí nínú tamà ní àwọn ìwé tí wọ́n tẹ́ síwájú èyí ìgbà yìí òbúyàn òṣègbà ǹjẹ́ o lẹ́sìkìs ǹjẹ́ o lè sọ̀rọ̀ kan ǹjẹ́ ẹjọ́ rẹ tọ́ tàbí wọn àmọ̀lẹ́kà náà ǹjẹ́ ń pu ọmọ ẹ̀ ni ǹjẹ́ o lè sọ kankan ló mọ̀ sọ fọ́lọ́run pé òun ní nǹkan tí òun lè sọ sọ jàmáà ní pé ìwọ ọlọ́run kódà àdìsí dédé mi gbé ẹ̀dá gangan ó ti padà rí pé ìpàwọn ti dé jàmá ọlọ́run wà ní kí wọ́n gbé ohun tamà níbi tọ́kọ̀ kan wá jàmá gẹ́gẹ́ bí ohun tamà ní káàdì kan káàdì la ilaha illallah tí ó ṣe láyé òun ni ó wà nínú ìgbésí ayé ló wà nínú káàdì káàtì ní ọba mi àlékè ọlọ́ òfin kó yọ kóńbi ipa òun yọ náà pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tó lè ṣe. ìtumọ̀ hadisi yìí ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam ẹ̀yin olóríire ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tí àrùn kan ń pè mí àti ẹ̀yin níbi tẹ̀sí máa wò mí báyìí ká jọ máa lè náà nígbà ẹ má jẹ́ kí la ilaha illallah wa ẹ má jẹ́ ó bàjẹ́ pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ó máa bá la ilaha illallah náà jẹ́ tá padà wá sọ fún wa láìpẹ́ àwọn nǹkan tí ẹ jẹ́ kí la ilaha illallah kó dúró mo jí àfa àkọlọ̀ ọ̀rọ̀ náà èyí tí àwọn yorùbá ta mọ́ sọ pé ẹdù ẹ̀mí e ẹdù ẹ̀mí e ẹ má jẹ́ kẹ́mi ẹ̀ e kó bọ̀ ẹ má jẹ́ kẹ́mi ẹ̀ e kó bọ̀ ẹ̀mí ò kú ló kú ẹ̀mí ò pé méjì jàmọ́ wọ́n sì fẹ́ du ẹ̀mí ó fẹ́ du ẹ̀mí ju ọba tó ní ẹ̀mí lọ jàmọ́ gbogbo ẹ̀mí tẹ́lọ́wọ̀n ò bá kọ ikú fún kò ní kú o àwa ti máa du ẹ̀mí ju bí tó ṣe yẹ ká du ẹ̀mí lọ a wá padà di olórí burúkú yàn mọ́ lọ́dọ̀ ọlọ́run ọba nítorí pé a lọ gbé ẹ̀mí pé a fẹ́ la ẹ̀mí yìí a lọ gbé kó níbi tó yẹ ká gbé ibi tó yẹ ká gbé lọ a wá gbé lọ ibi tí ò yẹ ká gbé lọ ló yẹ ká gbé lọ ibi tí ò yẹ ká gbé lọ nígbà ẹ má jẹ́ ká aláàjì kó kú o ẹ má jẹ́ ká aláàjì kó kú o la ilaha illallah gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá kú tí ò bá ṣe la ilaha illallah ẹ̀ ti bàjẹ́ ọlá ti ń bẹ fún la ilaha illallah ọlá náà pọ̀ làánà òfin ni pé tó bá padà díjọ́ àlèkìyàmà àwọn èèyàn kan wà wọ́n wọná wọ́n jẹ ìyáná prop nígbà tí wọ́n bá padà jẹ ìyáná bùṣe ọlọ́run wa pàṣẹ fáwọn mọ̀lẹ́kà kan lọ yọkó ní ohun tamọ̀ nínú náà wọ́n yọkó nínú náà àwọn tá a sì wá náà lóye àwọn tí láyé láyé lọ́la ń bẹnu ọkàn wọn àmọ́ iṣẹ́ abu wọn pọ̀ ju iṣẹ́ orí wọn lọ sábàbí tọ́ba àmì fẹ́ fi nìkan yọ ọ́ pọ̀ nù náà ní pé láyé láyé lọ́la wọn wọn jẹ́ ó bàjẹ́ la ilaha illa allah no bàjẹ́ ẹ̀ṣẹ̀ kan pọ̀ ni ọlọ́run wa yọ̀ kò nùnà wọ́n jù wọ́n sínú omi jàmá kébí tó ṣe wa nu hadith wọ́n fo won mo kan tó wọnú àlìjánà kí ló kó wọn yọ láìláha illallah wàlẹ́ẹ̀dì kalimatun azima fadail kaseera kódà ọlá ti ń bẹ fún tamà ní láìláha illallah pọ̀ jàmá àmọ́ tamà ní nínú àwọn àfáà gbọ̀ngàn pè ní ibùnú Rajab ó ní tamà ní tíyà kan tó mọ̀ ní kalimatul ikhlas tó sọ àwọn àǹfààní ìbáyìí púpọ̀ yẹn mọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam agbọ́dọ̀ mọ̀ ní pé ohun tá a mọ̀ ní la ilaha illallah nínú ọlá tí ń padà bẹ́ fún ni pé pírì tó tóbi ní ohun tá a mọ̀ ní la ilaha illallah dé pé tíyẹn bá gbámú láti fi wọnú àlùjánnà bẹ́ẹ̀ náà ni ẹni tó yẹ pé ohun tá mọ̀ ní ìgbẹ̀yìn ẹ̀ náà ni la ilaha illallah jàmá ẹ̀ ni ló wọnú àlùjánnà tí wọ́n ní ṣe ìṣíwò ṣe fún un ó wá kó ẹni tó fẹ́ kú tó fẹ́ jáde kúrò láyé pẹ̀lú ìṣesí yẹn jàmá tó bá a ṣe bẹ́ẹ̀ èèyàn mọ̀ pẹ́parẹ́ ẹ̀ ní orí ọmọ ìyá mi wọ́n jòló ní Islam èèyàn mọ̀ pẹ́parẹ́ ẹ̀ ní o èèyàn mọ̀ dúró láti gbégbé kí la ilaha illallah kó má ṣe kí ni jàmá kó má bàjẹ́ ni o. kódà la ilaha illallah yìí òun ni ó mú ẹ̀dẹ́ ènìyàn akọ ẹ̀dẹ́ ènìyàn kó ń bi ohun tamọ̀ ní ìyá náà wọ́n yàtọ̀ òjìbò lè má gìfìrọ̀ ló sì wá jẹ́ kí ẹ̀dẹ́ ènìyàn kó rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ọba mi tàn án lá wa hiya tamhu dhunub wal khataya la ilaha illallah jàmọ́ nígbà tó bá dúró lára ọmọ èdè ènìyàn jàmọ́ ló pa ẹ̀ṣẹ̀ ọmọ èdè ènìyàn ló parẹ́ aburú ọmọ èdè ènìyàn ló parẹ́ nígbà tí la ilaha illallah tó bá dúró. ẹ̀yọ́ ọmọ ìyá mi òun jò ní Islam la ilaha illallah jàmọ́ wa yash'arul mu'minin la ilaha illallah náà ni ohun tamọ̀ nílò go táàfin mọ àwọn mùmìnì nígbà tó bá dìde kó nu sáré nínú ọlá tí ń bẹ fún la ilaha illallah nìyẹn bàbá dìde kó nu sáré la ilaha illallah òun ni ó jẹ́ kí ni jẹ̀mọ́ ló jẹun tamọ̀ nílò go wa jẹ̀mọ́ kọ́lọ́run lè jẹ́ ó jẹ́ lògo èmi pẹ̀lú rẹ̀. la ilaha illallah nínú ọlá rẹ̀ ni pé àwọn ẹni tí wọ́n bá ń sọ láyé ẹ̀yin ìyá mi ọ̀hún <coughs> jùlọ nínú Islam wọ́n di ọmọ àlìjánà ló á padà wọ àlìjánà èyí tó bá wù wọ́n nígbà tí wọ́n bá déwájú ọlọ́run ọba èyí nígbà tí èèyàn bá ní ilaha illallah ní ọwọ́ ọlá tí ń bẹ fún nìyẹn jàmá tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ọ̀hún jùlọ nínú ìsìdá ẹ̀yin olóríire ẹ̀yin ọmọ àlìjánà jàmá àbẹ̀ ẹ̀ má fi ohun tá a ilaha illallah ẹ̀ má fi ṣeré o ẹ̀ má fi ṣeré o ẹ̀ má fi ṣeré o gbogbo ohun tí máa ń ba la ilaha illallah jẹ́ tá a padà sọ lógo ti ọlọ́run ọba lẹ́yìn ohun tá a mọ̀ ní wáàsí yìí lẹ́yìn ohun tá a mọ̀ ní àwọn èyí tá a sọ yìí àwọn kan ní bala ilaha illallah jẹ́ ẹ mọ̀ gbọ́ lógo ti ọlọ́run ọba tá a bá ṣe ọjà mọ́ ọlá ó dẹ́wọ̀ mi pẹ̀lú yín o ọlà ló dẹ́wọ̀ mi pẹ̀lú yín o ọ̀la wa ló da òjà mọ́ èyí tá a bá déwájú ọlọ́run ọlọ́run lè jẹ́ ó da wasallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in اللهم تقبل منا انك ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا الله الله أكبر الله